gbogbo aláwẹ̀ àtẹni tí ń wò mí nítòsí ní jìnnà òun ni láti ṣàlàyé tó kúnná wípé wáàsí tí wọ́n play láàárọ̀ yìí tí wọ́n rìlíìsì láàárọ̀ yìí ọ̀la ló yẹ kó jẹ́ torí bẹ́ẹ̀ la ti ń sọ̀rọ̀ páàkìrun láàárọ̀ yìí kìí ṣe èyí tó yẹ kó wáyé lénìí ló wáyé lénìí èyí tó yẹ kó wáyé láàárọ̀ ọ̀la tá a ti ṣètò rẹ̀ kalẹ̀ àṣìṣe wá wáyé wọ́n wá pílẹ̀ lónìí pẹ̀lú èyí tí ń sọ yìí kí gbogbo mùsùlùmí ọmọ mọ̀ pé mi ò sọ pọ́dún wà lé ní ọdún dọ̀la gbogbo ẹni tí ń gbọ́ mi kí wọ́n tún mi gbọ́ kí wọ́n sì máa mọ̀ pé mi ò sọ pọ́dún wà lónìí o ọdún dọ̀la ká ní wọ́n bá rọ́ṣù lánàá ni èyí tó yẹ kí wọ́n play lẹ́ni nìyẹn wọn rọ́ṣù mọ́ lánàá èyí tó yẹ kí wọ́n play wọ́n ṣàṣìṣe láti play omi láti sọ omi fáwọn èèyàn iṣẹ́ tọ̀la ni wọ́n gbé wá sóní àṣìṣe ọ̀kọ́jẹ́ ẹnìkan kọ́sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣe mistake subahana man la yadillu wala yansa mímọ́ fọlọ́run ọba ọba tí ì sì ṣe tí ì gbàgbé mò ń fi rinlẹ̀ àṣìṣe ló wáyé lọ́dọ̀ àwọn tó ti wáyé kọ̀sọ́dún lónìí ọdún dọ̀la wasalaamu alaykum wa